róòmù orí kẹrìndínlógún. mo fi fébè arábìnrin wa lé yín lọ́wọ́ ẹni tí í ṣe díákónì ìjọ tí ó wà ní kẹ́ńkíríà kí ẹ̀yin lè gbà á nínú olúwa bí ó ti yẹ fún àwọn ènìyàn mímọ́ kí ẹ̀yin kí ó sì ràn án lọ́wọ́ iṣẹ́kíṣẹ́ tí ó ń wá ní ìrànlọ́wọ́ lọ́dọ̀ yín nítorí òun pẹ̀lú ti ń ṣe olùrànlọ́wọ́ fún ẹni pípọ̀ àti fún èmi náà pẹ̀lú ẹ kí Priska àti Akuila àwọn alábàáṣiṣẹ́ mi nínú Kristi Jésù àwọn ẹni tí ó ti ìtorí ẹ̀mí mi fi ọrùn wọn lélẹ̀ fún àwọn ẹni tí kìí ṣe kìkì èmi nìkan ni ó ń dúpẹ́ ṣùgbọ́n gbogbo ìjọ láàrin àwọn kèfèrí pẹ̀lú ẹ sì kí ìjọ tí ó wà ní ilé wọn ẹ kí Epenetu olùfẹ́ mi ọ̀wọ́n ẹni tí í ṣe àkọ́so Éṣíà fún Kristi ẹ Maria, Màríà tí ó ṣe làálàá pípọ̀ lórí wa ẹ kí Androniku àti Junia àwọn ìbátan mi àti àwọn ẹgbẹ́ mi nínú túbú àwọn ẹni tí ó ní ìyìn lọ́dọ̀ àwọn àpọ́stélì àwọn ẹni tí ó ti wà nínú Kristi ṣáájú mi pẹ̀lú ẹ kí ampliatu olùfẹ́ mi nínú olúwa ẹ kí ubani alábàáṣiṣẹ́ wa nínú kristi àti staki olùfẹ́ mi ẹ kí afele ẹni tí a mọ̀ dájú nínú kristi ẹ kí àwọn aráalé aristóbúlù ẹ kí herodioni ìbátan mi ẹ kí àwọn aráalé nákísù tí ó wà nínú olúwa ẹ kí àti trífọ́sà àwọn ẹni tí ń ṣe làálàá nínú olúwa ẹ pẹ́sì olùfẹ́ tí ó ń ṣe làálàá pípọ̀ nínú olúwa ẹ rúfù tí a yàn nínú olúwa àti ìyá rẹ̀ àti ti èmi ẹ kí asinkristu plegoni emma patroba àti àwọn arákùnrin tí ó wà pẹ̀lú wọn ẹkífílólógù àti julia nereu àti arábìnrin rẹ̀ àti olimpa àti gbogbo àwọn ènìyàn mímọ́ tí ó wà pẹ̀lú wọn ẹ fi ìfẹnukonu mímọ́ kí ara yín gbogbo ìjọ Kristi kí yín ará èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun kọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́ ẹ sì kúrò ní ìsọ̀ wọn nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọkàn dà nítorí ìgbàgbọ́ yín tàn kálẹ̀ dé ibi gbogbo nítorí náà mo ní ayọ̀ lórí yín ṣùgbọ́n èmi fẹ́ kí ẹ jẹ́ ọlọ́gbọ́n sí ohun tí ó ṣe rere kí ẹ sì ṣe òpè sí ohun tí í ṣe búburú ọlọ́run àlàáfíà yóò sì tẹ sátánì mọ́lẹ̀ ní àtẹlẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́ oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa kí ó wà pẹ̀lú yín àmín tìmọ́tíù alábàáṣiṣẹ́ mi àti lúkìù àti jásónì àti sósípátérù àwọn ìbátan mi kì yín èmi tẹ́tíù tí ń kọ ìpísítélì yìí kì yín nínú olúwa gáíù baálé mi àti ti gbogbo ìjọ kì yín erastu olùtọ́jú ìṣúra ìlú kì yín àti kuatu arákùnrin oore ọ̀fẹ́ jésù kristi olúwa wa. Wa kí ó wà pẹ̀lú gbogbo yín àmín ǹjẹ́ fún ẹni tí ó ní agbára láti fi ẹsẹ̀ yín múlẹ̀ gẹ́gẹ́ bí ìrere mi àti ìwàásù Jésù Kristi gẹ́gẹ́ bí ìṣípayá ohun ìjìnlẹ̀ tí a ti pamọ́ láti ìgbà ayérayé tí a sì ń fi hàn nísinsìnyí àti nípa ìwé mímọ́ àwọn wòlíì gẹ́gẹ́ bí òfin Ọlọ́run ayérayé tí a ń fi hàn fún gbogbo orílẹ̀-èdè sí ìgbọràn ìgbàgbọ́. Ọlọ́run ọlọ́gbọ́n nìkan ṣoṣo nípasẹ̀ Jésù Kristi ni ògo wà fún láéláé àmín. Ah,